ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ fura o ẹ̀rù burúkú tí ó rí bí wọlé sí wa láti front door ẹ má jẹ́ àgbà láyè láti back door tó ló bẹ́ gba back door wọlé eléyìí táàsì gbọdọ̀ gbá láàyè kó wọlé ó bẹ́ gba back door wọlé nù táàsì gbọdọ̀ sí kí ni àbá a sì gbọdọ̀ gbá láàyè kó wọlé kò gbọdọ̀ rí ìdíjòkó kò gbọdọ̀ jẹ́lẹ̀ Yorùbá àti wa nǹkan ti wá rìn káàkiri nǹkan ó ti jà ń lé àwúsá wọ́n ti lé wọlé tàṣá yóò ó jà ń lé àwúsá wọ́n lé wọlé wọ́n lé wọ́n lé wọlẹ̀ làkìsá ti gbé gẹ̀gẹ̀gẹ̀ ó gbé gbogbogbò ó gbé gàgàgà bó ṣe gbé gbé tó kí ló padà tẹ́lẹ̀ wọ́n tẹ́lẹ̀ wọ́n mú balẹ̀ èyí ìfẹ́ gbélé jàbáàrù fẹ́ gbélé nujọ́ mélòó yìí kí ló ṣe mọ́ náà àwọn ti bá ẹ àwọn adíbi tí wọ́n gbé torí gbólóhùn pé ànábì ò ní mú jíza àyàfà lùkùránì náà ọ̀rọ̀ ńlá kan lòun náà ọ̀rọ̀ ni ìjáráǹkì ànábì tó tó láyé òsí àwọn wo wá ní ìkórìíra wọn jẹ́ kórìíra ànábì gan-an ẹnu mọ́ Málíkì láti gbọ́ ẹ̀dà Anas imam Dar al-Hijra imam Dar al-Hijra ọlọ́wọ́ta bá kẹ́ mọ́ Málíkì ọlọ́mọ akẹ́mọ́ mọ́lìkì ọlọ́mọ akẹ́mọ́ mọ́lìkì Imam Málìkì bẹ́ sọ́rọ̀ pa sọ̀hábà ríduwárù láàrin ó wá ń ròyìn annabi bọ̀ ó lá annabi jẹ́ wọ́n yẹn hadana Allahu bihi يخرج في جوف الليل إلى البقيع فيدعو لهم ويستغفر كالمودع لهم وبذلك أمره الله وأمر النبي صلى الله عليه وسلم بحبهم وموالاتهم ومعادات من عاداهم ما مالكي أني النبي جانوي ọlọ́run ọba kan mọ́ mọ́ fi ṣe ìmọ̀nà ó sì ṣe ní ìkẹ́ fún gbogbo àgbáńláyé ó ní yẹ́kùrùkù fi ìjọ́ òfin lè ó lànàbí yóò máa jáde lọ́gàn jó òru ìlàlùbákẹ́ yóò máa lọ sí bàkẹ́ bàkẹ́ ìní bẹ lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ànábì ní Màdínà níbẹ̀ náà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábì ànábì sí ìwọ tó bá lọ Màdínà bóyá lọ ọmọrọ lọ́wọ́ olóru fàyẹ́dùrú lẹ́hùn yóò wà máa lọ́dẹ̀ sí àdúrà fún wọn bẹ̀ wàyẹ̀ stẹ́gùfìrù yóò máa tọrọ àforíjì máa sọ̀hábà kálùmùwádìí lẹ́hùn yẹ ni tí ń dágbére fún wọn wà bí ó sì pa wà mọ̀rọ̀ nàbí yá bí ọgbìyìn ọlọ́run ọba sì pa nàbí láṣẹ ike ká nàbí ó máa fẹ́ràn wọn wà mú wà láti him kó dẹ̀ máa ṣe mú wà látú wọn kó kó wọn mọ́ra kó gbé wọn gẹ̀gẹ̀ wà mú àdá sí mọ̀ àdá òun kó sì máa bá ṣọ̀tá ẹni bá fi ń ṣọ̀tá mọ̀ láwọn ṣọ̀hábà wàkọ́lá àìdán alìmọ́ malik rahimah allah wọ́n tún wá ń sọ níbi bòmí ìdáwí ọ̀rọ̀bọ́n maliki lọ́wọ́nú àṣìfá tí alkọ́dì ọ̀yà ọ̀rọ̀ mọ́ Málíkì wà ní pé innama haula أقوام أرادوا القدح في النبي عليه الصلاة والسلام فلم يمكنهم ذلك فقدحوا في أصحابه حتى يقال رجل سوء ولو كان رجلا صالحا لكان أصحابه صالحين wọ́n ní kí aláwọ̀ tí bá ti gbọ́ àwọn sọ̀hábá innama haula ó láwọn èèyàn tó gbọ́ àwọn sọ̀hábá yìí àkọwàmún ìjọ kan ni wọ́n àrọ́dùlùkọ́dé àti nàbí yìí wọ́n fẹ́ bẹnu àtẹ́lú ànábì ni alayhi salatu wa salam falam yumkinuhum dhalik wọ́n ní ìyẹn ò wá rọ̀ wọ́n lọ́rùn faqadahu fi ashabi wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀lú àtẹ́lú àwọn sábẹ́ ànábì hatta yuqala rajulu sọ káwọn èèyàn bá lè ànábì wọ́n lè já ráǹkì ànábì wọ́n ìkórìíra àwọn sàábé gan ó ní kíni ó ní kórìíra ànábì iná nífẹ́ àwọn sàábé ó gẹ́gẹ́ ní ìfẹ́ ànábì ta ló ń gbé ọ̀rọ̀ yìí mọ́ mọ́lìkì àwọn táwọn àfáà wá gbé sọ́dọ̀ àwọn sàábà ẹ̀yin wá bẹ́ gbé sọ́dọ̀ àwọn ṣíà ìwọ́n bẹ́ dáwà kó lẹ́yìn àwọn sí ọ̀pọ̀ àwọn sàábà ní dẹ̀dẹ̀wù rẹ̀ àwọn ṣíà sì ní dẹ̀dẹ̀wù rẹ̀ àwọn lọ́pọ̀nú àwọn lọ́gbọ̀ subhanallah al-azim subhanallah al-azim ah ọlọ́mọdé ṣàánú wa bá ìgbà tí kan náà bá àbúkọ ni wọ́n pè ní Muhammad Said Dimashqi ìgbà tí ó sọ̀rọ̀ ó ní wà kọ́nà alá hubbin nabiyyi akifan iyyaka an tara lahu mukhalifa ah, kọ́ ní wà kọ́nà alá hubbin nabiyyi akifan dúó ti fi wọ́n kó dọ́wọ́ rẹ̀ má jẹ́ àmọ́ rí ọ pé ọjọ́ ẹni tí máa ń yapa ànábì ó wá bẹ́ sọ̀rọ̀ ń bò mí ó wá ní ah, ẹjá sọ bá ànábì ti yí ó ní wàláhà fátẹ̀kì fi àṣàárí fi húwà fi jànàbí ó ní pa àwọn sàábí ṣarífà alkhaudu fíhim ìmọ̀ bẹnu àtẹ́lú àwọn sàábé wúwà fi jà náà bí i annabi lọ bẹnu àtẹ́lù sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam wa radiyallahu ta'ala ani sahaba wa radiyallahu ta'ala ani sahaba wa radiyallahu ta'ala ani sahaba jama muslimi ẹ̀dàkùn ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá Eru burúkú tí ó rí bí wọlé sí wa láti front door ẹ má jẹ́ àgbà láyè láti back door tó ló fẹ́ gba back door wọlé eléyìí táàsì gbọ́dọ̀ gbá láàyè kó wọlé ó fẹ́ gba back door wọlé nu táàsì gbọ́dọ̀ sí kí ni àbá a sì gbọ́dọ̀ gbá láàyè kó wọlé kò gbọ́dọ̀ rí ìdíjòkó kò gbọ́dọ̀ jẹ́lẹ̀ Yorùbá àti wa nǹkan ti wá rìn káàkiri nǹkan ó ti jà ń lé Haúsá wọ́n ti lé wọlé tàṣáyò ó jàǹlẹ̀ àwùsá wọn lé wọlé wọn lé wọn lé wọlẹ̀ yàtúndà ti gbé gẹ̀gẹ̀gẹ̀ ó gbé gbogbogbò ó gbé gàgàgà bó ṣe gbé gbé tó kí ló padà tẹ́lẹ̀ wọ́n tẹ́lẹ̀ wọ́n mú balẹ̀ èyí ìjẹ́ gbélé ìjàbọ́rù fẹ́ gbélé ẹnujọ́ mélòó yìí kí ló ṣe mọ́ náà ọwọ́ ti bá ẹ àwá níbi tí wọ́n gbé wọ̀ mọ́ wá jẹ́ ilẹ̀ Yorùbá ti wá ẹ máa járáńṣà mẹ́bí ẹ máa járáńṣà àwọn sọ̀hábà torí gbólóhùn pé anábì ò ní mú jíza àyàfà lùkùránì náà ọ̀rọ̀ ńlá kan náà ọ̀rọ̀ ni ìjáráǹkì anábì tó tó láyé òsì kọ́lá anábì ò ní mú ọwọ́ mẹ́sọ anábì di mujarrad insan bí tiwa náà kò wá ní mú jíza kọjá lùkùrán subhanallah àwọn àfáàlẹ̀ Yorùbá kan ló go sẹ́mọ̀ lọ àwọn àfáà gbọ́ Yorùbá wọ́n ṣe gínú wọ́n sì dákẹ́ wọ́n sì dákẹ́ wọ́n dára pé nǹkan kò tí ẹ̀ ṣẹlẹ̀ ọlọ́mọ̀sánú wá o àwọn tíra táwọn àgbààgbà fà wà lè Yorùbá sì fi ń já àfà ẹ bá padà sínú àwọn tíra wọn sọ mi ìmọ̀ tí ó mọ̀ ṣẹlẹ̀ lẹ̀ ìmọ̀ tí ń bẹ́ẹ̀ ni pé ẹwà mọ̀ bá pé àwọn ọ̀rọ̀ ń gan gbogbo àwọn àkọ́kọ́ àfà ilẹ̀ Yorùbá yìí àwọn ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ nù ṣe wọ́n pé ọ̀gá tẹ̀síìrì ilẹ̀ Yorùbá yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀gá ọ̀gá tẹ̀síìrì ilẹ̀ Yorùbá ó ní tẹ̀síìrì Jalalaini tẹ̀síìrì kíni ọ̀gá ike èyàn rẹ̀ jẹ́ àgbà àfá ilẹ̀ Yorùbá ìjọba ilẹ̀ ní tíra ìnáwọ̀ gbáhùn àgbà àfá ni ọ ṣe wà alìmì alẹ́ rahmatullah ọlọ́pọ̀ta bá tẹ́jú alìmì wọ́n ní ṣe wà alìmì ńgbà tí wọ́n kọ́kọ́ dé lọ́rin tẹ́nu tí lọ́rin rí gbà fún wọn ó ní pé tẹ̀sírù jẹ̀lálẹ́ nìyí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń táwọn èèyàn rí àbọ̀ ní ń bẹ lọ́wọ́ wọn a máa ń gbọ́tàn dáadáa ó tún wá tún gbọ́lẹ̀ náà wọ́n máa ń sọ pé ṣé alimi ló wá dé náà wá gbé odidi jàlá lẹ́yìn wá ní gbogbo àbá lẹ́yìn bá ṣe wá pé a eléyìí alimu lélẹ́yìí tó fi wá di ṣéìkù alimi láàfi ní gèrí alimi ìlọrin níṣẹ́ alimi ṣe di àgbàfà ẹwà ìjọ náà lọ́n tí gbogbo wọn wá ń já àfáà ẹ lọ rẹ gbogbo àwọn nǹkan tí ń dá wàhálà alẹ́ tá à ń yanjú ńlẹ̀ Yorùbá tá à rí yanjú yìí ẹ lọ wo kíní bẹ́ẹ̀ àwọn àwọn ọ̀rọ̀ wo àwọn ẹ̀rí wo àwọn nǹkan wo ni wọ́n fi lọ́lẹ̀ ńbẹ̀ ẹ lọ rẹ wo àyà kí ni orúkọ ẹ̀ illa tansuru faqad nasarahu ni nígbà àwọn wo ní bẹ pẹ̀lú ànábì nínú kò tó ta ní bẹ pẹ̀lú ẹ̀ ta ni wọ́n pè nínú jàfíjà lẹ́yìn abúbákìrì náà pè abúbákìrì ni subhanalladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawla tamthilul jalalaini in ti bẹ̀m̀bẹ̀ ni muhammadin sallallahu alaihi wasallam bájẹ́ èyàn kan sì bí ó sì kọ̀ndẹ́mù gbogbo ẹ̀ ìdáwọn àgbààgbà bálẹ̀ Yorùbá ti bí nílẹ̀ ó sì kọ̀ndẹ́mù ìkẹ́kẹ́ òsìtú ìkẹ́kẹ́ òsìṣẹ́lẹ̀ ẹ dákun ogbó ẹ̀yàn agbara bá ń ni ọlọ́run bá bí ara mú yóò ẹ àwọn ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí ti ní agbára bá ibi ìsìláàmù ilẹ̀ Yorùbá ń lọ gba ìdúrà o ibi wọ́n ti fẹ́ mọ́ lọ nínú ó gba ká kíyèsí o ó gba kí ni àbá ti gba kíyèsí o tó rọ̀ tọ́rọ̀ bá ti ń dé lẹ́wù pé tọba ilé kórìíra ṣíà ọtí ń kórìíra nábì nǹkan míì ti wọlé wallahi alazim ọlọ́dàkùn mọ́jẹ́ asorí ibú ọlọ́mọ́jẹ́ kí islam tí ti ń bẹ lára wa ọlọ́dàkùn mọ́jẹ́ bàjẹ́ wa shifaan min kulli da ọlọ́mọ́jẹ́ àṣàlékún àgbóyé fún wa ọlọ́kó ṣàlékún ìmọ̀ fún wa ọlọ́kó ṣàlékún ìdúró dédé fún wa ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá yìí kàn wá púpọ̀ kí lú mi tó ṣe gíní kó tó kàn wá fìtínà lú mi kó tó dà wá láàmú fìtínà tí ń bẹ lù wá àwọ̀kọ́ ṣe gínú